ẹ̀dẹ́gbùbájì o igi àdẹ́gbùbájì. ige ige ẹ pè mí. èèyàn méjì ní jẹ́gẹ̀. igi àdùbí olóòsàn àmọ̀lété ẹ dàgbọ́n nígbà tó ń dalẹ̀ kọjá ní sèbí gbọ́n kọjá family house yín ṣé mo kéré ńlẹ̀ ni àbí ìwò tó nǹkan àbí wọ́n lọ́lẹ̀ nǹkan mọ́jú tó rí mi tó wàá dé ṣe ẹkú jókòó mẹ́ kó o tiẹ̀ tẹ̀ ọ wá dúró bíi wà ló kan. ẹ má bínú ẹ jọ ṣé ẹ mẹ́rin tẹ́ ń bá sọ̀rọ̀ sàn. Ah. Hmm. mo dára ṣe ìgẹ̀kọ́ yìí. èmi náà ni tí ọmọ san owó ní december december tí mo mọ já sí ti fún ọ tí mo fi mọ sọ pé ìyìn lè sáyìn o tí fi fi yín kì tẹ̀ka ẹ gbígbà mo dìbò mọ hmm. ah, mọ bóyá wo lọ wàá mèmi. ẹ mọ bìnrin ẹ jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ tìyín náà ẹ jọ báwo lẹ́yìn ṣe jẹ́ nínú ilé. ìgè ah! hmm. ẹ tọ́ bá yẹ pé ọ̀rọ̀ èèyàn sí mi ni ìbámu gbogbo yẹn ni ọ̀rọ̀ ló mu tí yó ah, tí mo ṣe jẹ́ nínú ilé yìí ṣé bí kò ń sanwó ilé fún lọ́dọọdún ni àbọ̀pọ̀ ọmọ pé mi ń lálọ́ọ̀dún ilé yìí Eh? Eh, chief landlord lankilẹ pe chief landlord lankilẹ pe chief landlord house lord. ọ̀dà <laughs> o tẹ bá ṣe mistake ẹ̀yin kan landlord tèmi ẹ má bínú ọkọ landlord mi nìyí ọmọ tó jogún lé lọ́wọ́ bàbá rẹ̀ ah. ọmọbìnrin tó jogún lé lọ́wọ́ bàbá rẹ̀ òun lẹ́yìn fẹ́ àná landlord mi nìyí bẹ́ẹ̀ ló ṣe jẹ ẹ bẹ́ẹ̀ ni. ìgbè bẹ́ẹ̀ ni. wọn náà wà nù àwọn tí wọn jọ ń kẹnu bọlẹ tẹjọ ń tútà tí o sojú yín tẹmí wo pé tó ọkọlá méjì ẹja ara wọn yẹn o gbàtọ lọ pé kí wọn náà ní nọ́mbà alájà o. èmi àti yín jẹjẹ bí ẹgbà. ẹyìn ah, mi ti wo pé bó ṣe rí ìwọ ọmọ ìyá mi lọ́jẹ̀ ni èmi ò wá mọ̀ pé wọ́n gẹ́gẹ́ lọ tá mi ìwọ náà bá wọn kẹnu wọ sárága ẹjẹ sọ̀rọ̀ mi láì dá ah, ẹjẹ sọ̀rọ̀ mi láì dá bi ìwọ <laughs> ìwọ ló kò ìwọ lọ́wọ́ kò wẹ̀rẹ̀ kó bá mm-hmm. ah, dákun bí gbogbo ọba sojú ẹ sọ ọmọ sọ pé ọmọ pé àjọjìyà kan lè ní ilé wọ ilé àdánà mi ilé àdánà mi. Ah, ẹ sẹ́ni tẹ́ bá ń parọ́ fún gbogbo èèyàn kò lè jẹ́rù mi o ẹ má gbàgbé o èmi ti kó wọlé ti pẹ́ o ẹ yọ èmi kó lára àwọn new tenant tó lè tẹ̀wọ́ bí o èmi ti kó wọlé ti pẹ́ o láti ìgbà tí bàbá ọmọ yẹn ti bẹ̀rẹ̀ lẹ́yìn ojú mi báyìí ṣe ń kọ́ ọmọ ọmọ wa wòran àwọn tó ń ṣe àwọn bíríkìlà tó ń ṣe bẹ̀ títí títí mo fi tẹ́mìlà mi dàgbà tí mo fi wá bẹ̀rẹ̀ sí gbalé kó tó gbé mo wá gbalé síbi ẹ mọ́ gbàgbé kó tó di èmi lẹ́ mọ́ rán sí ọmọ yìí àbẹ́bí kọ́ máa rán sí ọmọ yìí pé kí n jọ́ tó ọlọ́ọ̀kí bá mi bá sọ̀rọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lẹ́yìn ọkọ̀ bẹ́ẹ̀ mi pé ẹ̀yin àti jọ sí ẹlẹ́yìn ni bóyá lé ilé ìkọ́ lẹ́fẹ́ sọ bóyá lé mi bàbá ọmọ ìkọ́ síbi kan lẹ́jọ sọ̀rọ̀ ilé ìkọ́ ilé ìkọ́ mo ṣáájú yín mọ bàbá onílé mo ṣáájú yín mọ ọmọ tẹ́tẹ́ fẹ́. sọtán ìtàn kan parí òṣogbo ẹni nǹkan méjì lọ ṣẹlẹ̀ tó fi jẹ́ pé mo láṣẹ lórí ilé I am the ownership of this house. ownership nǹkan méjì lọ ṣẹlẹ̀ nígbà wọn lọ kọ́ ilé ìtawọ̀ olúlẹ̀ wọn láàmú àwọn ohun sọwọ́ ní gbogbo bíi ìgbà tí wọ́n náà di ọlọ́run pé èmi tú ni èmi ni mo wọ́ fúlọ̀ rẹ̀ mo wọ́ fúlọ̀ rẹ̀ ni. ṣé nígbà tẹ wá wọ́ fúlọ̀ ọ̀hún nìsín ó ti wá jẹ́ nǹkan mi ara mi rírí lójú yín wàhálà tí yín nìyí hùn ẹ̀yin ilẹ̀ mẹ́tẹ́nàsì ilé yín ẹgbẹ́sẹ̀ ìgbòho rẹ̀ lọ́wọ́ wa ni. bọ́bá mu yẹn fi lélẹ̀ kí ni ó bàjẹ́ ìbá fún kókó mẹ́tì wa ni kí ni tiwa pẹ̀lú ẹtúlẹ̀ṣe ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ omi ẹ̀ṣẹ̀ kìíní kan nítorí kẹsẹ̀ ẹ̀bẹ̀ kí ni tèmi àti yín ẹ̀pẹ̀ wá jọ̀ ńdọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ jẹ́ kí n kìlọ̀ kankan fún yín torí mi ò ráyè ẹjọ́ yín ráyè rẹ̀ gbé sọ́dọ̀ mi yẹ yín ní tí mo fẹ́ yọ pọ́ǹtì rẹ̀ fún yín rè nígbà tí mo fẹ́ wọnú lélẹ̀ kan mo kàn gbọ́ ìgè mo kàn gbọ́ ìgè ẹ jọ̀ọ́ ṣé ẹ mọjú orí mi ni hmm, ṣé ẹ jù mí lọ ni ṣé ẹ jù mí lọ ni nígbà tí wọn àǹkárá tẹ́tí fi kíní àti àwọn èbó tẹ́tí fi sí nígbà yín lójú ẹ má fẹ́ jù mí lọ o màá jù yín lọ gidi gan ni o tẹ́tí fẹ́ pè mí jọ mi ẹ jẹ́ wọn fàpọ́nlé díẹ̀ sí i torí pọ́nmi lé òun lẹ̀gbọ́n mi sí o ẹ fi mr àbí kẹ́ ẹ fi bọ̀dà igè sí tẹ́ ẹ bá ti wá lè méjèèjì ẹ má jàgbé sọ̀rọ̀ mọ́ rárá ẹ má kì í mọ́ kì í mọ́ kì í mọ́. kí ló lọ rò ó kí ẹ má jọ ẹ má kì í mọ́ kì í mọ́ kì í mọ́. igè ìta ti rà ọ́ ni. kí ló lọ rò ó kí ẹ má kì í mọ́. ọ̀rẹ́ ọmọ ọkọ̀ yẹn sàṣà wẹ̀. please ẹ jọ ẹ kó sí. igè aa aa o tí ẹni tó ń ké mi mọ̀ ń sọ ni pé ó pé ọdún mẹ́wàá nínú lébàá kí n fún ní sif tenant kọ́ gba àwọ́ọ̀dù kọ́ lọ́ọ́ gbé sí kó gbé sí bí gúnlé rẹ̀ o ti kó bára rẹ̀ ìyìn lè fọ́ sif tenant bó o lo two hundred years nínú ilé o nígbà sif tenant wàá tún máa gbọ́ owó mẹ́wàá mẹ́wàá lọ́mọ san. Ah! tí ọ̀rẹ́ kéré di kẹ́ni ẹlẹ́gbẹ̀rún àná mi lọ́kọ́lé mo sì mójútó tó báyìí pé wọ́n rìn lẹ́la náà bí fílẹ̀ sẹ́ni gbé lọ àrò ni owó mẹ́wàá lọ́sàn-án sanlẹ̀ ah! èyí kéré di kẹ́. ká máa ṣọ́ra ìyàwó ayé ìdílé káwa náà pọnmi èyí ṣàlẹ̀ ti pọnmi látàárọ̀. Ah, ah. kí ni ṣe mo bá mi lójú òní wá ní sùúrù dàsìkò ẹni o má ní mi lára o. jẹ́ káwa náà ti ẹ̀fún oúnjẹ ẹ rí i pé kànga yẹn ti fẹ́ gbẹ ẹ jẹ́ káwa náà pọnmi díẹ̀. <laughs> ẹ ò tiẹ̀ ti dábàá ẹ wò kànga òun ló ti gbẹ. ìyàwó àǹkà níyìn o ẹ̀ ń fomi ṣe àwọn omi tẹ pin ya máa pin. wàhálà omi ẹ̀dá. ẹ wo ṣe fẹ́ gbọ́ omi eléyìí àjọ máa pin. kára yín yóò fà. ẹ bọ́ mi ká máa fà mọ́ lómi ti gbẹ. ẹ ní bẹ́ẹ̀ kí kí ẹ ṣe yín. ẹ ṣeun o ah, ẹ ṣeun tẹ gbọ́ tẹ wá. òkú ní burú fún yín ayé yín ò ní bàjẹ́. ìyá wa ẹ ṣeun. ẹ sì máa ń wo bí ẹyẹ ẹ̀gà báyìí bàbá yẹn yín sàn kó oṣù ẹ̀rìn ẹ̀sìn lọ́gbàgì kàbójì àbíbẹ̀rẹ̀ kí ló ṣe yín tẹ̀sí wà ń hó bá wọn ó dá o ìyá wa ẹ má bínú ṣe rí ìyá wa àgbà yìí lọ́wọ́ àǹdí first of creation tá à ń yá yín tá à ń yá yín lẹ́yìn èmi salimọ́tù salimọ́tù nínú ilé yìí nílé wúrà tí bá mi kọ́ yìí nínú ilé yìí kò tún sí mọ́mì kankan mọ́ tá à ń yá àwọn ta mọ́mì èmi ni mọ́mì <coughs> tó àwọn mọ́mì wa ṣe rí àǹtí wa àgbà yìí àwọn ló wà nídìí odò látàárọ̀ kó lè jẹ́ ká pọ̀ mí ọkọ̀ọ̀kan ọ̀pọ̀ mí ó ti kàn pọ̀ ndágbèsè pápá wọn ò jẹ́ ká ró mi pọ̀ ìpínlẹ̀ náà làyè sọ́pàjọ́ máa pín ìtò wà nílẹ̀ yìí. ìgbẹ́rẹ́ burúkú gbòòrò ẹnu bẹnu bí ẹnu asọ́sọ́ òun rè káàtì ẹ̀wà lè tó dàbí ọsán lù yìí ògùn. ẹyin nàkùnàkù méjì yìí làkàyèsí náà tún dorí kodò ni ọ̀rọ̀ yìí lọ́wọ́ bá yín pọn mi ni ó bá yín pọn ni ẹ̀yin ẹ̀yẹ́ mi kẹ̀rọ̀ lẹ́ẹ̀. níbo sọ́ọ̀dù ó ta ni wọn bí ẹnibọ ìdákó gbomi bí. ọmọbìnrin ìṣọ́ra ẹ o ah. èmi ò ráyè o kí ló ń ṣe ọmọ ọmọ ológun ajẹbìrìkì kí ni pírọ́blẹ̀mù ẹ. ó ṣeun bíbí mi rogun jẹ bàbá rẹ kọ́ lé ni bàbá ọkọ rẹ kọ́ lé ni ṣé ní yàrá kan lọkọ rẹ yàrá kan oṣù báyìí yàrá kan oṣù báyìí òun lọkọ rẹ gbà ń yá yìí ọkọ rẹ ò gba yàrá méjì bọ́ọ̀bá ti wá gbọ́kọ̀ ọmọ gbọ́ tí èmi mọ́ miss ah. salimọ̀ tún mọ̀ mí salimọ̀ tún mọ̀ mí sí mo bá ń sọ ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo àwọn mọ́mì sí àti èsè mọ́mì gbogbo ẹ̀yin ìrà wíwìnwín kẹsẹ́ kí ni kẹ gbé ẹnu yín dákẹ́ <laughs> èmi dúpẹ́ pé mo rógún jẹ bàbá mi ló sì kọ́lé ilé yìí bàbá mi ló ní so ẹ dẹ́kun wẹ́rẹ́ rẹ̀ gbé mi. ìyá ló tún wọ mi tí n bá bá ẹ bẹ̀rẹ̀ wo máa ń nù ẹ pẹ̀lú ilé bàbá ẹ. ẹ̀lọ́ bẹ́ẹ̀ ẹni àgbẹ̀ ẹgbẹ̀rẹ̀ gbómi kẹ́lọ́ ẹ̀lọ́ ẹgbómi kẹ́lọ́ rẹ̀ ọ ṣeun àti wá àtọkọ rẹ nílẹ̀ náà lọ kábọ̀ torí ọkọ rẹ òsè mi ó lọ sí i ó sọ ní bàbùtù bàbùtù bí àpẹẹrẹ tòmọ́tò tìdí rẹ ti yọ yóò lù mí ó jẹ yín ọ̀rẹ́ ń sun ni gbogbo ẹsẹ̀ fún orí wa tó yà gádágodo ìgbọ́nà bẹ̀ ó dànù sí. àwọn olórí àwọn ògbèrè tí kì bá ṣe yẹn náà orílẹ̀-èdè abọ́lọ́ ṣètò tí mo gbẹ̀ fi rí báyìí lára onítọ̀ ọ̀hún kò tó ọ̀tọ̀ ọ̀tọ̀ sí ìyọ̀tọ̀ nínú ilé yìí mo pariwo pariwo wọ́n ní kí èèyàn máa yàn ọ́ dáadáa tó bá ti rọ bàbá yẹn báyìí lọ́ọ́ ṣe bàbá rí rẹ̀ ó mú gbúgbé bàbá mi ó mú bàbá bàbá mi kò sọ́dọ̀ tí ò sọ sí mi lára tán. Àmọ̀kẹ́ ìwọ àti ta ni ìwọ àti ta lẹjọ́ ń fa wàhálà èyí tó pẹ̀ lọ́mọ lára ẹni tó pẹ̀ ní láǹlẹ̀dì ni èyí ọmọ onílé ni ọmọ ológun tó ń jẹ tó tó ń jẹ bíríkì ni. ẹ kí ló tún ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó ṣe ọkọ mi o ige mà ṣe o jẹ́jẹ́ mi ló ń kọ mi tí owó ń ṣọ́jà ń fa wàhálà omi ara nínú òkun mi mò ń kọ tèmi bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn kò sí ọ̀rọ̀ tí ò sọ sí mi tán ó ní kí ni pírọ́blẹ̀mù mi ó ní ṣé ó mọ̀mọ́ bọ́lá ṣe ń rí ni ó ní bàbá mi ò kọ́lé ó ní bàbá tiẹ̀ ní ò kọ́lé ó ní bàbá mi tiẹ̀ bá kọ́lé ó ní ibi wàá jogún bàbá ẹ̀ ó ní òòrùn ogún jẹ ó wá ń dàjà ogún lé onílé kò sí ẹrú tó kún mi tán. wo wo wo mọ́kọ́ ọ̀rọ̀ mímu létí aṣọ jọ́n torí tọ́ lọ́hùn tó wọ́n jẹ́ pé ibi tí mo fi ọ sí nínú yàrá yìí náà ló dúró sí dákun ṣé wọ́n mọ yẹ̀yẹ́ rẹ̀ ṣé wọ́n bù ọ ṣé wọ́n sọ̀rọ̀ sí ọ nígbà tó jẹ́ pé gbogbo tó yẹ kó o sọ gbogbo tó yẹ kó o rí gẹ́gẹ́ bí ìyàwó ilé gbogbo ẹ̀ lọ́mọ rí kiri tọ́mọ sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ káàkiri bí ẹyẹ tó fẹ́ sọ ẹdìyẹ bí ẹyẹ tó fẹ́ sọ ọkà bàbà jọ tó bá fi ọ̀rẹ́ sí pọ̀wọ̀ tó fi ọ̀rẹ́ sí pé ìyàwó ilé ṣé ọmọ bàbá onílé tó jẹ́ mo tó jogún lé dákun ṣé yọ sọ̀rọ̀ sí ọ tí yọ sọ̀rọ̀ sí ọ tó bá jẹ́ pé jẹ́jẹ́ ìjẹ́jẹ́ rẹ̀ ló lọ sí yọ sọ̀rọ̀ sí ọ ni ọwọ́ orí tàlá ìwí ọwọ́ amú ọ̀rọ̀ ọwọ́ abẹ́ máa dọ́gbọ́n yìí mébìí láti àṣọ abẹ́ máa dọ́gbọ́n rán mi sílé àbí. èmi. ẹ ó ní ọmọ ọ sọ pé mi ò sọ fún wọn pé èmi bàbá tèmi ò kọ́lé bóyá ìwọ náà ló sì ń pọpọ lọ sọ̀rọ̀ sí mi pé èmi ò kọ́lé bàbá mi náà tó kọ́lé ọtọ́ba jẹ́ pé tèmi ló sì ń sọ orí sọ àwọn tó bá tètè bá mi bá mi kọ́lé o bá mi ra ilẹ̀ kí wọ́n tó kú wọ́n sì ṣe foundation ó ní foundation ni bá mi kú sí kí ló fà ní pé ibi tí bá mi ra lẹ̀ sí ibi kọ́lá fi sí ni ọwọ́ ní àyìnkan náà tó ralẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì talẹ̀ fẹ́yàn méjì ni nítorí fanu tó fi di ti ikú bámi bìyà bíbẹ̀ kọ̀ bá yọ pẹ̀lú tó mẹ́wàá wọ́n wọ́n mọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí láàbì tèmi òun mi sílé lórí kí lórí pọ̀ báyọ̀ jàǹtà sẹ́mi lọ bá jàǹtà ni. mo tó bá pẹ́ mọ̀ tán yín èmi mọ̀ níjọ́ tí mo wá fi ọ̀gẹ̀gẹ̀ mẹ́sọ̀ tán yín fún mi o ìtàn bàá mi rẹ̀ wọ́n sọ fún wa o. kí ni ìtàn bàbá eh, rẹ̀. ìtàn bàá rẹ̀ tó sọ fún wa ni pé bàbá rẹ̀ gbogbo gbèsè ayé wọn pátápátá gbogbo sẹ́tọ̀ sí ẹni wé púùlù lọ́kítà púùlù náà fi ta wọ́n níbi kí wọ́n lọ ta nẹ́tìnẹ̀já bí kí wọ́n lọ ta bàbá jẹ̀rú kí wọ́n lọ ta kí lórúkọ dèní wọn mọ iná mu spusis wọn mọ ẹ náà wọn gbogbo rẹ wọn ṣe bí kíní kíní kótó gbé wọn lọ jáde gbàtà wọn àwọn ọmọdé ní kọ́lé sọ fún mi ṣé mo lọ kàwé bàá mi rẹ ike sọ fún mi ni. ike abáyé ta púùlù ni ọbẹ̀ bá mi ta púùlù yẹn ni tiẹ̀ ike ayé ta púùlù kọ́ ọ̀hún lẹ́yìn ọ̀hún parí. sọ́lẹ̀ rẹ̀ bá mo dá ọba ìsọdájí ìwọ ọba ìsọdájí ọba ti ní tẹ́kùlù lẹ́nu lọ́dún ní tẹ́kùlù. jẹ́ kí ni ọkọ̀ jáde mi tí mo mọ̀ ni pé èmi ń jáde lọ fìlà ni mò ń dúró dè tẹ́lẹ̀ pé kó o mú fìlà fún mi kí n lè lọ gba owó mi tí mo ti fẹ́ gbowó kó má jẹ́ kí n rí gbà. ó yà ọ̀jẹ̀ nígbà pẹ̀lú àwọn apọ̀lọ̀ wá síbi lè rí ẹ̀dá apọ̀lọ̀ wá síbi mo náà wá dé ní tẹ́kùlù pé jẹ́jẹ́ fèrèdì yẹn ìwọ ń fẹ́ àbí. ẹjọ́ pa ọlọ́run wa nínú kó mi gbọ́dọ̀ fún mi jẹ́rí. ó lè ó lè ní olójú kòkòrò adìyẹ ni adìyẹ ni àwọn nínú ilé yìí wo àwọn ọmọ tó ń lọ owó nígbà tó ọmọdé tó kúrò ní ilé ó bá mi sọ̀rọ̀ fìlà òun wá fìlà mọ́ bọ́ ni bí àwọn jẹ́ ẹni. sẹ́ẹ̀rì ẹ kú ìjókòó ẹ kú kalẹ̀ ìyìn torí ọlọ́run pè yín àmọ́ tó rò tí mi pè yín ni wípé mo ní láti jẹ́ kí ẹ mọ̀ pé òfin àtìlánà lè kò yí padà àmọ́ ó sì tún ti yí padà torí mọ̀ọ́sẹ̀ eléyìí ó dúró sí mọ̀ọ́sẹ̀ mọ̀ọ́mù ó dúró sí mọ̀ọ́mù mọ̀ọ́sẹ̀ mọ̀ọ́lọ́mọ̀ọ́ná torí pé tó bá ṣe wọ́n ràn wọ́n rán tó ṣe wóróworó tó ṣe wó ti wò ti sùtì. ẹgbẹ́ jí ẹ̀. ẹ jọ ń torí ọlọ́run kí la gbé kí la jù. ó sún mi. kí ló dé tó ṣe mo fẹ́ máa bá etí wa. ó yà mí sọ́ọ̀bì làgbálẹ̀ lọ́wọ́ yín ni. ó sún mi o. ṣé wo ṣe wo ti wò ti ni. sọ́ọ̀ṣì rẹ̀ rẹ̀ rẹ̀ ni. bọ́ọ̀ sì mọ̀ ń bá ara rẹ kò sí tí ó sì ọ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀nà ẹ dákun ẹ jọ sọ̀rọ̀ gidi wà ńlẹ̀ ẹ bẹ́ẹ̀ ni. yàtọ̀ fún hmm? gbogbo yẹn bá tiẹ̀ wà ń sọ̀rọ̀ sún ẹ kó jẹ́ ìyẹn ẹni tó pé tí sukudi ṣe ń wọnú yàrá yín sukudi yíbò kò tiẹ̀ wá dùn mí tó ń sọrí wẹ́ǹtì ah. tí ó wọ ọdún tẹ́ mọ́dún kúú ẹlẹ́gùn yàrá lèdì ṣé yàrá mi lẹ̀ ń sọ ni ṣé sukùú di lẹ̀ ń sọ ni ní sukùú di tó jẹ́ wípé iná yàrá mi. iná ni tún ṣe iná ni tún ṣe ah. iná ni tó bá ti wá kọ fún wọn sẹ́yìn tí mo wọn kí n ti yín fà kí n ti yín kí n ti yín fà wàhálà yín pọ̀ olóso ah, ah. olóso alábìámọ́. Ah. ìwọ dá sọ̀rọ̀ tèmi kó lè dùn mí fún ọ ìyá láfi ọmọ ló yọjú ah. kó ṣe rúkú níjọ́ kínní àná náà rè wá sílá ló sì jalè o àmọ́ orí amọ̀ níwọ̀n wá sílá ló gbalẹ̀ nígbà tó rúkú níjọ́ náà dé àpò gààrí hmm. àmọ́ bí táwọn ọmọ tiwa náà òde kẹjá àṣàánú rẹ̀ bí àbọ̀ ọmọ ò yọjú tí wọ́n ìṣèkómọ àrí bàbọ̀ ọmọ àwọn pàìtọ́ ni wọ́n jókòó jọ kínní àná tí wọ́n jókòó bá bọ ọmọ apá ìtọ̀nà jókòó tí wọ́n jókòó bá bọ ọmọ gbogbo ẹ̀ náà la ṣe papọ̀ àbínú kò wá túmọ̀ dùn mí yín ọmọ kékeré ilé ni yóò mọ̀ lóyún yín yín yín yín àdáadáa wò sí ó yẹ kó lè dá sí i ẹni sàtẹ́lẹ̀ bọ̀dọ̀ ẹni sọpọ̀ ó yẹ kó dá sí i níbi ìgbà tó o dé irú àtọmọ méjì àtọkọ lẹjọ dé yáyìn Hmm. ìtàn amọ̀pọ̀ mọ̀ tán. wọ́n lè sọ ah, sórí. Ah, ó dà bẹ́ẹ̀ wọn náà wà bẹ́ẹ̀ òpónà ó dá sí i agùnmọ́ nìyẹn nu mébó ìlà sí ọ orí ìlà sí ọ olóògbé orí àkùkọ orí ìlà sí ọ hmm. ìwọ nìkan lọ dàgbà lé kò pẹ́ lọ tún mọ́kùn fàmì dání lẹ́wádìí ẹ̀kọ́ làbò sẹ́yìn ṣe lọ́kùnrin lọ́kùn láàrin wa àti tani ní báwo mọ̀ bí táwọn ti wá ní òde láti ní karùn-ún lọ kó lè dùn mí fún ọ́n tiẹ̀ sórí ìwọ sí bó mọ̀kọ́ débi ó mọ̀kọ́ débi bó sì wá dọmọ kan ìwọ nìkan òun ni òwáyé ni ọkùnrin kan tó lè falẹ̀ múlẹ̀ àmọ́ sọ́ọ̀rì kò bá jẹ́ ọmọ gidi lọ múlẹ̀ ni òwà dùn mí kò má dùn mí tí yóò sùn kí lórí pẹ́pẹ́ yẹ. ó yẹ fa balẹ̀ o ẹ wo bẹ́ẹ̀ sì wo ọmọ ìjọ kọ́ ọmọ ìjọ bàbá rẹ̀ ló pé wú o. ẹ̀yìn èjìká dùn ní mélòó ń tejò àwọn mọ̀ pé ló dáa ní ògbélé rẹ̀ bí wọ́n gbé wàjọ́ gbà sílẹ̀. àwọn nílò ọ̀lẹ́kọ̀ ara ilé kan ṣe gbé ni kálọ̀ ṣe gbé ni ìdílé àwọn náà dàtẹ́. tọ́lọ̀ bí bá ṣe òkúlẹ̀ ní kẹ́ sọ fún wa pẹ̀lú gbogbo àwọn àti àti ọ̀rin. ẹ̀yin náà dá sí i ẹgbẹ́ wọn dá sí i wọ́n nílé pàálábà ni èyí ọ̀rọ̀ adá yín dá sí i yìnbọn sọ̀rọ̀ mi ti yé yín gbogbo constitution ti sọ fún yín ẹgbẹ́ ọ̀tẹ̀lẹ̀ ni o ninety three nàìjíríà ẹgbẹ́ rẹ̀ ti tẹ́lẹ̀ òun kó ilé tẹ́lẹ̀ àwọn mọ̀nà tẹ́lẹ̀ wọ́tàmẹ̀lọ̀ kóró yín. ẹ ṣe ìyẹlẹ ìdóhùn ìlara ni ìfẹ́ rẹ̀ wọ́n bẹ wílò ìfẹ́ ni pé bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ sí èrè ẹ̀dá alẹ́ kájọ pé owó wé. iná tí ọ̀rẹ́ ló wà iná tí ọ̀rẹ́ ló wà iná tí ló wà ní àìsí ẹ̀dá yìí. ló wà ní ọ̀rẹ́ rẹ̀ ló bàbá yẹn ni o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. rọra tẹ́lẹ̀ torí ó lójú. àwọn èyí ò lè rẹ̀. iṣẹ́ ìwọ ló tún dẹ́rù bà mí bẹ́ẹ̀ ni. Ige gbogbo èèyàn ń ṣe mítìnì ìsàlẹ̀ àwọn landlord àti tẹ́nàntì ó wá sápamọ́ sí ó wá fèmí nìkan sílẹ̀ láàrin wọn tí mo fi mo mọ̀ wá dúró sínú ilé wọ́n yẹ kọ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti láńlẹ́dí wa nù ah, ṣé gbogbo ọ̀rọ̀ ló fẹ́ mọ́ sọ síta ni sọ jàjẹ́ kọ́ mọ̀ pọ́ mọ̀ wá ń lé. èmi jẹ́ kọ́ mọ̀ pọ́ wá ń lé o mo jẹ́ kọ́ mọ̀ o bẹ́ẹ̀ ni ah. tí bá ti wà wọn tó bá ti ọ̀rọ̀ bá ti wà níbẹ̀ sọ yẹ kó máa pariwo. jẹ́ àpariwo báwo mi ṣe rí nìyẹn ọ̀rọ̀ ah. pé yóò tó ni mo ní láti yẹ ọ̀rọ̀ mi ló dá mi bẹ́ẹ̀. àmọ́ kẹ́ mọ̀ sí báyìí mọ̀ sí báyìí ẹ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ nìyẹn wọ́n máa wo ti ẹ nìyẹn o ah, kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣe òjà wọn ní kí yé máa parọ́ onírọ̀ òjẹ́ fún ọmọlúwàbí onírọ̀ ni má kọ́ mi nírọ̀. ẹ ta bá sọ gbogbo ẹ sọ gbogbo ẹ ní ìta sọ fún ọ tó lóòní gbọ́ kúkú máa pariwo lọ. jẹ́ máa pariwo ẹyẹ èèyàn ah, ẹ máa bọ̀. Ah, fìyà mi ṣó ni bóòlù ṣe ń ṣe báyìí báwo ṣe ṣe ṣó dá nǹkan tó ṣe hmm. kò dá kò dá. dáa náà dáa dáa ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá wá sáà mi jẹ́ ń gbà náà wá sáà mi jẹ́ sáà mi jẹ́. Hmm mo ti mọ̀ pé tí ń dùn náà ní dùn. Ayé yìí lé o. Ah! Wọ́n lè dín ní ẹ̀jẹ̀ bàjẹ́. Táyé yìí ó ìlànà mọ́lé wo ló máa ń gbá epo lè bá mi torí ọ̀dọ́ àwọn olórí ibú ọmọ ojú ọ̀rọ̀ lárí olórí ibú ọdọ sí títí ó ta tí ó sọ̀kò yóò ṣe ọ́ ìyàwó ajá rẹ̀. ọ̀gbẹ́ epo kò sí kùsìnì ni iṣẹ́ kí kùsìnì gbà tọ̀rọ̀ rẹ̀ gbé epo ní kùsìnì tó wá bọ́ ní yàrá òǹgbẹ́ epo táwọn lépo bù. táyà rẹ pẹ̀lú ọdún tọ́lí ìsìn ẹ̀ lọ́kùnrin bá a wípé yìí sí ẹ̀rọ ìbílẹ̀ fún àjẹbí ní ẹni sùúrù ẹni ní ọ̀dọ́ àgbà. sọ́ọ̀sì lè mọ̀ lórí ni sọ́ọ̀sì lè mọ̀ lórí ni. ó ń díjọ́ bí apẹ̀rẹ̀ tìmọ́ sí mi ní pé wọ́n sọ̀rọ̀ ọmọ ẹ̀ sórí tó o ṣe sórí tó o ṣe atúndí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ọ̀sùn lè mọ̀ lórí. aláwọ̀ tẹ́lẹ̀ sí wọn lè mọ lógún o ó jogún o ó jọgbọ̀n o ó jọ lẹ́yìn lójéjì láàbọ̀ má kókó mi dáàmú mi jọkọ̀ báyìí ní mọ̀ lẹ́nu tá a ti rí bíbí òwòlẹ̀ ọ̀ lọ. ìyá wa ìwé láti gbé wẹ́ wá. tọ́lúhùn wọ́n jẹ́ kó ṣàkárà ẹ̀. èsì nǹkan tó fẹ́ ṣe lé kò lówó nǹkan tó fẹ́ kólẹ̀ fún ẹ bó ṣe wà ah, ah. ó ń pèpè mi ah. ìwọ náà ó pè mí ìyá nítorí pé ti di wégèrè màmá ẹ̀. Eh, ṣe ṣó ṣá. ó sì nǹkan tó ṣe má gbóhùn fẹ́ kò lè rówó kólẹ̀ ṣé ó gbé kò padà yà lá. kẹsẹ́jọ́ yìí ẹ̀yin alábàkà burúkú yìí ẹ ẹ rìn ni irikúri pàápàá aláàbẹ ẹ̀dá gbó nínú ẹ kẹkú ìṣẹjọ yín báwo pé mo náwó òun èmi wíwé epo ni bàbá ìròwó rà owó rẹ rèé ọ sì lọ ni àpàìmọ́lò rẹ nílẹ̀ lẹ́nì ìnìgbà àpàìmọ́lò bí lẹ́nì yókè mi àti ẹ̀ ìnìgbà ẹ̀ṣẹ̀ o sanitọ́lọ́wọ́ ẹni tó wọ́n tó wọ́n lílọ ọlẹ́ lọ́wọ́ nílẹ̀ yìí ò lílọ ọlẹ́ ìyá torí ọlọ́ dàpọ̀. tí mo ṣe yí dáadé náà ní náà kó ọmọ gbọ́ ọ̀nà ni ọ̀sìn àyà rẹ̀ mọ̀ gbọ́. òfin àtìlànà lè kò fi àyè gba kọmísàn kò fi àyè gba gírímẹ́ǹtì oṣù mẹ́fà péré là ń gbà lọ́wọ́ yín nínú oṣù mẹ́fà tá a sì dà wàṣọ wàṣọ owó ọjọ́ kan one thousand five hundred naira àbẹ́ẹ̀kọ́ la gbà lọ́wọ́ rẹ̀ láìsí agreement àti commission owó yín rè. òǹrè nínú oṣù mẹ́fà tó o san lo lóṣù méjì nínú rẹ̀ báláǹsì rẹ̀ rè ọ̀gbà ọmọ kò lẹ̀lẹ̀ òǹrè nínú owó nẹ́fà tó o san báláǹsì owó nẹ́fà rẹ̀ tó o san òun ni owó fọlẹ̀ gbalẹ̀ òun ni one thousand balance rẹ̀ mi wọ́n gbé e lọ wọ́n kó lọ kólẹ̀kólẹ̀ owó rẹ̀ òun ni feasibility study keep for your clean ọ̀yọ́ ìmọ́tótó òun rè àwọn kólẹ̀kólẹ̀ owó rẹ̀ nù kọ́ wá lọ́rọ̀ èkó sínú yàrá dẹ̀hùn màmá yín màmá yín tí ó bá ń dẹ̀gbọ́n lè bá mi kó lọ nù yàrá rẹ̀. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bá mi bẹ òṣèlú ìdẹ̀gbọ́n gbogbo lè ní mi lọ ayé ní tó mọ bíyà yóò ní ẹ̀rọ ṣe ẹranko ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ọmọ àpò ọdún. síbẹ̀ tí ní kò ní kówó fún mi ẹ wo mo fẹ́ kó lọ báyìí. olóṣì lobìnrin yìí o mi ò kó lè rówó kó lè. ẹ wo ẹ lọ́ bá mi bẹ̀ wọ́n o kò síbi tí mo máa kó lọ. mi ò lè bẹ́ o tí má bẹ̀ kí n gbà ní abẹ́lé ah, ah. ẹ má bẹ́ rárá dà mi ò lè bẹ́ o ah, wo ọgbọ́n ramadan kí ni kó àṣẹ lè báyìí. èmi ò ní bí tèmi fẹ́ lọ ẹ kí wàá ṣe báyìí kẹsì ọkọ gbowó yìí náà. ara òun ò gbà wọn ẹlẹ́lẹ́ máa bẹ̀ wọ́n kó wọn lè ṣe bẹ́ẹ̀ mi ò gbowó. ìwọ̀n àtẹ̀mí ti bá mi báyìí mo fẹ́ wà lè lọ báyìí ọjọ́ wà mí ṣe wọ́n. má gbàgbé mi o ọlọ́run má gbàgbé mi má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi ohun rere ṣèkẹ́ mi. ọlọ́run má gbàgbé mi o. má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi oréré ṣèkẹ́ mi o bàbá o. mo ní onílé wúrà ilé tó dára ni mo fẹ́ torí pé bọ́mọdé bá pẹ́ lóko àṣẹ ìgìrè wálé. gbà mí láyè ṣòun rere tó yẹ mí. báwo yín kun irin. jẹ́ ká yé mi lóyìn ládùn tó ládùn kálẹ̀ o. Ah. àní onílé wúrà ilé tó dára ni mo fẹ́. sáàbì wọn. ọmọdé bá pẹ́ lóko àṣẹ igi ẹ kú ọ̀rọ̀ èèyàn. ọjà yé. yóò wá àná. fọwọ́ pa. ẹ dákun bó ń wọlé lọ ń bò lè ń wọ̀ lọ bí ẹ bá sì pé agbo sí lẹ́yà ẹ̀yà agbo òfò ẹ̀yà àgbàràgbà àdá tẹ́ẹ̀bì fún ọkọ̀ lọ́pọ̀ bíi tejò gbọ́rọ̀ sọ báyìí náà ni ẹ dákun nígbà tí mo pe meetings tí àwọn important and important and important person tí wọ́n dìde wá tí wọ́n ṣe meetings ẹ dákun ṣé ẹ pàtàkì ara yín jù báyìí lọ lẹ́ẹ̀ṣẹ̀ lè wá meetings ni chief tenants Safe tenants tí ẹ pàtàkì ara yín ju bẹ́ẹ̀ ṣe wà yí lọ́lẹ̀ ṣe lè wá mi tì ní àbí ìtòpẹ́ yìí. Sálímù ṣé àti àti ń jà tẹ́lẹ̀ ni orí mi àti òbá ní jà tẹ́lẹ̀ èwo lọmọ orí igbá àti ìyá igbá tó fi ń lé mi nígbà tó pè pàdé lóòótọ́ la gbọ́ ọkọ̀ pàdé ṣùgbọ́n àwọn kan ló jẹ mí lówó àwọn ni wọ́n sì ní wá gbowó mi tó wá bọ́ sásìkò pàdé tó pè wá tí ẹ̀dẹ̀ sì bí mí náà ẹ̀gbọ́n o kí ló dé táàrí yín o kí ló dé táàrí yín o ló sì ń hòpò rí ìyàlá ìyá ìyá alápẹ̀ báyìí kí ló le tó yìí. ìyá láńlẹ́dì ṣé ẹ̀ làgbà ń lé ni ṣé ẹ̀ mọ̀ wípé bàbá àgbàlagbà lè ń bá sọ̀rọ̀. ṣe ráyè yín lóde. ṣe ráyè yín lóde. ten naira tí ò ní exist kan máa ṣe gírí six sí mi láà ṣe ń rí olóṣó ń dá sọ̀rọ̀ mi. olóṣó olóṣó ń dá sọ̀rọ̀ mi. àbábá lọ̀rọ̀ tiẹ̀ ṣe rí ẹ jẹ́ kémi sọ kinní kan fún mi wọ́n ló pe èmi ní sí bàbá mi ló kọ́ ilé yìí bàbá mi ló kọ́ ilé yìí bẹ́ẹ̀ ṣe ni bá mi láà tẹ́ jáde láyé ẹ̀ lé ní èmi láà torí mo ti fi tí yín mọ́ sáàmù kẹrin bọ́ọ̀lù tí mo ka sáàmù ná mo ti fi tí yín mọ́ ìmọ̀ràn tí jọ̀ọ́ ìmọ̀ràn yín létí mo ti fi tí yín mọ́ sáàmù ẹ lè pa èmi o ogún ọdún méjì rẹ ti lò nínú ilé yìí ẹ yí padà kábà yín ilé ojú méjì lọ bẹ́ẹ̀ bá wo eléyìí ẹ wọ̀ kan bí eléwu bí oníkíní kan dáadáa báyìí kẹ kú ara kẹ mọ lọ kẹ mọ bọ ara wí ní ìsìn ẹni ni ẹ wá gbowó ilé ẹ ti ń gbowó òun náà kí ilẹ̀ ẹ ṣe kí lẹ ṣe bọ́ béèrè owó ná ẹni ò yọ bọ́ béèrè owó gbá ẹni ò yọ ẹ kò yọ nǹkan kan kò yọ fún yín rí ọlọ́run sì ń dáyé yín ta mọ́lẹ̀ ẹ sáàdá kun torí ọlọ́run bí bá ti mọ̀ wípé ẹ lè bẹ́ẹ̀ ni lo ìgbà tèmi bó ṣe wù mí ẹ gáfárà fún mi ẹ ṣe gáfárà fún mi lórí ẹ̀ lè wá kú yá yín. Sálímọ́ bó o sọ jù bẹ́ẹ̀ lọ kò sí tó burú bẹ́ẹ̀ Sálímọ́ bó o sọ jù bẹ́ẹ̀ lọ kò sí tó burú bẹ́ẹ̀ ṣe bọ́ lọ́wọ́n ba lòun rán létí ọlọ́run náà sì gba ogun tó ń sọ yìí ọ̀ka ẹ̀ ó bá lẹ́sìn ó mọ ọgbà lọ́jọ́ iwájú. bàbá òsì ogún méjì ọdún náà ti lò yá yìí ogún méjì ọdún náà ti lò láàyè wọn ò torí àgùntàn wọn pàṣẹ èsìdá wọn ti ọgbọ́n tí ó ara olùsí olóso bá sòyún olórí ibú ìdánwò kọ́ ní ọkọ̀ sítọ̀mù wọ́n ti ń pè ọ́ sáwọn jẹ ọdún ọ̀nà wọ́n jẹ ọ̀nà pátá rẹ̀ wọ́n lo pátá wọ́n lo kọ́. Bọ́ọ̀dù ló pátá rẹ̀, wọ́n lo pátá, wọ́n lo kọ́ọ̀rù, wọ́n lo sí pátá, wọ́n lọ. ẹ jọ wá bá mi sí kinní. ta ló ti. Ah, ṣé mẹ́ni tó ti ní wá sí kinní fún mi jàre ẹ ṣe ọ sọ fún yín pàwọ́ láti. olórí burúkú ló wá ti kànga tàlàyé ìfẹ́ bàjẹ́ nulẹ̀ ìgbà tó ti kànga náà. ẹ jẹ́ gbẹ́ni yín sàn láńlẹ́dì ló máa ti kànga. láńlẹ́dì kí ló kẹ́mi pẹ̀lú láńlẹ́dì ṣé ìgbà tí mo gbalẹ̀ àgbà kànga mọ́ ni. ẹ dákun bá mi sí kíní jàre. bọ̀dá gè láńlọ́ọ̀dù máa ló tì. kí ló kẹ́mi pẹ̀lú láńlọ́ọ̀dù à. ẹjọ́ gbọ́ ẹjọ́ kọ gbọ́. ọlọ́gbọ́n kí ni mo fẹ́ ṣe fún mi. ó ní wẹ̀rẹ̀ ó bá jẹ́ lá. ó dà ẹ̀yin olòsì mẹ́ta wọ́n ti ní wọ́n ti ní kíní kè ìdàrú mẹ́ta ìdàgbọ́n ìdàrú mẹ́ta ti ti dàbẹ̀rù ẹ dákun. èpè tẹ ẹsẹ̀ ń ti dóbà ọmọ ọdún ni ẹyọ kẹsọ ti kànga kẹ sí i mébó rẹnu wọn ẹyọ ọmọ ọdún ti kẹ sí i ẹ dákun ẹ bẹ̀rẹ̀ sí ní sépè ẹ̀ sépè ẹ̀ sépè tẹ ẹsẹ̀ níbi àkùrẹ́ tòmátò ti di rẹ̀ ti yọ ẹ sọ ọmọ ọdún ti kẹ sí i. ìjọsẹ ẹsẹ ni tí èèyàn bá gbalé kéèyàn pọnmi tó wà níwájú ilé kànga tó wà níwájú ilé ṣé ẹ̀ṣẹ̀ ni. ẹ gbàgbé òfin mẹ́wàá ni. níbo lẹ fi níbo lẹ kú ẹ ṣe àfẹ́ níwèé nígbà tí mo fẹ́ gbà bí. Ah, alákòógbàgbé ni ẹ gbàgbé òfin mẹ́wàá. tẹ́rì mọ sísan tẹ́ ẹ gbà ìbẹ́nu rẹ̀ àbí wọ́n ní ẹ mọ̀ pọ̀ ni sásìkò òjò la wà ní mú bí sásìkò òjò la wà àti wípé tábà tí rẹ́ńtà sọ̀rẹ́ ti dọ̀tí kókó olódògùn kó lọ rèé fọ̀ tàbódò mọ́kọlá ìyún bẹ́ẹ̀ tábà tí wọ́n ráwọn tó ti rìnrìn rí ìrìn ìyà ìrìn lè lè ṣègbè ìní olókùn ìyàsọ̀rù tán rìn kí látàárọ̀ tílẹ̀ ti mọ́ tí wọ́n ti rìn ní eré ibú lọ torutoru tọrọ olóòbí wọlé wọn ní wọlé wọn mọ̀rìn kiri bí ọ̀ràn ni wọ́n sọ tọwọ́ nù wọ́n sọ kọ́bọ̀nù tán wá kí ojú títì kan wà lójú títì kan lọ rèé èmi o kọ́kọ́rọ́ yìí yàyín ní èèmọ̀ gbé tó wá sọ ọmọ ìdí adọ̀tí tí mo fẹ́ fọ̀ èmi náà sì dọ̀tí tí ń fọ̀ bàbá ni òtẹ́ lọ́rùn á kún yìí òfin kà fún yín bí kọ́kọ́rọ́ orí yín bá sọnù kálíbá yín sí i ó bá ti ya yín jáde lọ kábàárẹ̀ nítorí rẹ̀ bá wújọ ọrùn rẹ̀ lọ kó lọ rí mọ́mọ́ odó kó sọ sí ẹ gbowó yín tí ò ní dín kankan. bí bá domi lò ẹgbẹ́ náà kojú lọ. ó lágbára bọ̀dá ìgè ẹ sọ̀rọ̀ ni. ṣé orí yóò burú dànù ah. èmi lèmi ò sọ̀rọ̀ ni sẹ́kílẹ̀ yìí ní sọ́ńdà tó wà bí tí jábọ́ tí jábọ́ tí ìhera rẹ̀ tí ìhera tí ìhera rẹ̀ nígbà tó yọ tí ìhera ìdílọ́ta tó ní ìyá yín ìyá yín lọ́jà ìyá yín jáde nù ìyá yín jáde nù ẹ rí nǹkan fún ìbọ́bìnrin bí ẹgbẹ́ yín ni kí lẹ rí sọ sí. owó lọ sí lẹ́yìn ní òwò kú lẹ́yìn wọ. ẹ jẹ́ bá bọ̀ lọ́ta rẹ̀ ká ṣe jẹ́jẹ́. lọ́ra tẹ́lẹ̀ torí ó. wọ́n dá sàmúbà ni ewu wá fún bọ̀. àánú èyí ò lè o. òkú kò tí ń bá lè ṣe kí wọ́n bá lè ní. mo gbọ́. lóbi pé ọmọ yẹn kàn gba epo lásán òórùn gbígbẹ epo dẹ̀ wọ passage ìyá ọgbẹ́ ìrètọ́kọ̀rẹ́ ẹ̀ one lady yẹn o dẹ̀ fọ́mọ lọ́mọ níwèé ní kó máa lọ òtún wá fún ní time láti fi lè páàkì ẹrù ẹ̀ kó lè sort ààrẹ out ọjọ́ tó ṣẹlẹ̀ gbogbo gbogbo ló ní pé kókó wọnú ilé yìí. wo mi ìṣe ríro ọmọbìnrin yẹn rí àfihàn ṣe pé wọ́n ń bá lóbi náà lè dìwà ìbọn owó tí lẹ́ni ṣó ẹ̀ rí o. wo hmm. ìṣe dúró náà tó bá jẹ́ pé wọ́n ló wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún nítorí pé hmm, ọmọ ní ikú tó ń kojú gbẹ̀ẹ́ ni owó màní máa ń pa fún ni. wọ́n wọ́n wọ́n ó dẹ̀ ẹ́ bá sọ mọ́ omi ojú tí wọ́n fẹ́ jù wọ́n ní bá tó lọ sọ ọ́ olórí burúkú ni tó fẹ́ lé nílé mi ah. bó ṣe ń pariwo à ń jẹ́ ọ̀rọ̀ fún mi tó ń pariwo. kí ló ń ti sọ nọ́sẹ̀sì ni ẹ̀nà òun ó kọ̀ ṣe ó kọ̀ ṣe máa wọ bókè torí pé tẹ́nàntì ẹ bí ẹ nínú o dẹ̀ fẹ́ gbé jáde náà tó kọ̀ṣọ́ tó ṣe ẹ̀yẹ náà kò ní sa ah, èmi mọ̀ fi hàn kò lè bá mi wọn ọmọ lọ́ọ̀ mi mo mo mo mo fi mo mo right mi ikú nọ́sẹ̀nsì wò ni èmi ò sanwó lé ni wèrè àwọn agbọ́wọ́ six months àtọ́bí kò lè máa bínú lé wọn kúrò lé lọ́jọ́ kan. ìjọ tó bá wọn olúkọ òun fẹ́ lé èmi jáde o èmi kì burúkú yìí o. má tra èmi o mo ò bí kú tó bá tọ̀ wá máa tọ́ kò bá a ṣe ń kọ́ kúlẹ̀. wọ́n ní bí a kú ilẹ̀ ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ mi má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi. bàbá mi ayé ohun àlòògùn ni wọ́n fi kọ́ ọkọ tọ́ba mi àwí tọ́ba mi àwí wà lóògùn ni wọ́n fi fọ́ọ̀kọ̀ jẹ. sáré mọ ọmọ ń tọkọ rẹ ò gbà àríkà ọmọ ń tọkọ rẹ ò fẹ́ bí mo bá ń ronú o ó máa ń pè mí wọ yẹ̀wù pé kí n wá yẹ bẹ̀wù lẹ́ẹ̀kan tán bá tán bá mi yáwí o tán bá mi yáwí wà lóògùn. olórí mi olórí ọkọ mi wo ẹni bá ní òkú yóò lànà ẹni ẹni bá lárùn ojú rẹ̀ ó fọ yóò lọ́pàá yóò rẹ̀ lẹ́sẹ̀ ọkọ sọ ọmọ tí wọ́n dá mi lọ́rùn náírà kiri. àmútọ̀rù wa ni àmútọ̀rù wa ni mojí mo bá lálẹ́ kẹ́mi mo mẹ́ni tó kọ́ ọ́ ọdún oṣù kan ti rìn wá sáyé. mi eh? olówó orí èmi èmi nílùú ọ̀tútù. gbòògbò àmì ọlọ́run ni àmì ọlọ́run <laughs> ni eégbọn eh, mo pè mo bá ah, mi <laughs> ọlọ́run ni láìsí làwọn bá bọ́ sẹ́. ẹ̀kọ́ ẹ̀dá kò ẹ̀dá kò ẹ̀lẹ́ o. ẹ̀jẹ̀ má bínú. sí òsì ta lẹ́bẹ̀ẹ́. àtàárọ̀ la rìnrìn kiri gbogbo àdúgbò àti wá fẹ́ máa lọ bá ṣe ń lọ lákọ̀ rí tòlẹ́tì rí lànà káyà wọlé bọ́lọ̀ ti bá wa ṣe nìyẹn. ẹ dàgbà bọ́ọ̀lù ni ó bọ́ọ̀lù ni. mi ò gbá bọ̀. ọ̀gá orí yín sí àìrí bọ́ọ̀lù EFCC méjì méjì lè yẹ wọ́n rí orí wọn àti bọ́ọ̀lù bákan náà ni. kálọ́ wà sọ fún mi pé a fẹ́ fi lé rẹ́ǹtì. ẹ bá ṣe ń lọ sìn lárí tòlẹ́tì room to let la ṣe ní káyà wọlé. àbí kíní roomless tí mo kọ. a rí i pé wọ́n kọ ààyè ilé gbígbé wà ní bíbá yìí síwájú ta. ẹ kò sí tó lé mbẹ ẹ fẹ́ gbalẹ àbí. ẹ sẹ́ rí tọrọ rò jù láyé yìí lọ́dọ̀ wa ní ilé gbígbà ni kò sẹ́ni tí ó lè gbé <laughs> nígbà tó lọ fẹ́ sáàfù ìyá yín ló ti wá sáàfù ọlọ́run ilé wa ní ìlógbé hmm. kò sẹ́ni tí ó lè gbé àyìn kò sẹ́ni tá a lè bá gbé ìṣòro bẹ̀ kàn ni pé tẹ́ tá a bá fún yín sẹ́wọ̀n pé òfin òfin Mósè lè láàrin wa tán ẹ̀yìn rẹ̀ òfin tẹ́ ẹ bá ti fara kò lè díjà láàrin wa. sálímọ́ gbọ́ hmm. àyè. ilé ń bẹ yà yín lóòótọ́ ah, ah. ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó bẹ yín ajá jẹ́ kì ṣe kọ́kọ́rọ́ àyà mi o kọ́kọ́rọ́ báàgì mi ó kan àyà rẹ̀ mi rẹ̀ ni mo fi yí sí kì ṣe kọ́kọ́rọ́ ilé. kọ́kọ́rọ́ ilé ayé mi nù lọ́rùn. kọ́kọ́rọ́ tó bẹ yín ajá jẹ́ òfin àtìlánà lè wà mẹ́wàá ni péré tí ò ní ní la. a máa tẹ̀lé òfin. ẹ jẹ́ ká mọ àwọn òfin náà òfin mẹ́wàá láìsí òfin Mósè àbí àti ìmọ̀ rẹ̀ di ó wà ní báíbù. àwùjọ òfin Mósè lọ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ fi sí ń gbéyàwó ọ̀rọ̀ bó bá ti bá ń láàmú bó bá ti bá ń láàmú ẹ̀pọ̀ òkè òfin kìíní ni wípé ìwọ kò gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ gba àlejò ìwọ ò gbúdọ̀ gba àlejò kálejò kankan àfàlejò sí. òfin àkọ́kọ́ nù. òfin ìkejì ni wípé ẹ gbúdọ̀ gbọ́ lóso ẹ gbúdọ̀ gbà láàjẹ́ kẹ́ wọ́n gbàlẹ̀ ẹ mọ̀ gbé àbí kẹ́ á mú lára àwọn sẹ́lẹ̀kọ́dé tí ń bẹ ẹnu ilé kẹ́ ẹ náwó mú wọn tọ́ kẹ́ wọ́n sọ wọ́n ní rooms rooms rooms rooms rooms rooms èyí fẹ́ rú rẹ̀ ìkejì nù. òfin ìkẹta ni wípé ẹ gbúdọ̀ sunmí òsì kẹ́ ẹ gbàlejò títí ò mọ̀ ṣùgbí òsì tí ó mọ̀ sùn tí ó mọ̀ sùn mí kí gbogbo ilé kí mọ kí sálágámù lè tètè sáré lọ rè kú àfẹ́ ni òfin ìkẹrin ni wípé wọ́n bá ti ń pe faromọ́ntà faromọ́ntà tẹmọ́lẹ̀ ẹ̀sìn lé ọkùnrin yàyàn àmọ́ gbalẹ̀ òfin karùn-ún ọkùnrin àmọ́ gbalẹ̀ ọkùnrin àmọ́ fa sálángà ọkùnrin àmọ́ fa gbogbo ilé kò sí pé ní ẹ̀yin o ọkùnrin ni yín o ẹ lè ṣègbọ̀nsẹ̀ ní o ẹ lè gbálẹ̀ o ẹ gbálẹ̀ ẹ fọlẹ̀ gbogbo lílẹ̀ tù sí òfin ni ọ̀nẹ́ ti kà sí yín lọ́wọ́ bọ́bá tí a ṣe pọ́ tẹ́ yín lọ́rùn ẹ máa kó bọ̀ àmọ́ bí àbá tẹ́ yín lọ́rùn kò sọ̀rọ̀. ẹ ẹ o tẹ́ wa lọ́rùn gbogbo ẹ ló tẹ́ wa lọ́rùn ó dẹ̀ yé wa yékéyéké ṣé gbogbo òfin Mósè yín náà lè ti kalẹ̀ yẹn. ó nu fọ̀ náà tó bá ti wá yá yín tẹ́ ẹ kó wa àmọ́ kì í tó bá kù fún un bọ̀dà dẹ́kun jẹ́ òlẹ́kùn wa. Ah, ah, ah. ègbó ni kí ló sì mọ́ sùn mọ́ bẹ́ẹ̀ mọ́ fò sí ìgbà àwọn okò wa ni àgbà àwọn okò wo wa àṣẹ ẹkú sẹni kọ ṣáájú ẹbùn mi sùn jẹ ni àbẹbùn mi sì jẹ ni yóò kọ ṣáájú ẹ wọ ọmọ ń bò lẹ kò wo wa. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa ṣe transfer sí ẹ máa rí lákàntì fast fast. ìwé níjẹba ẹ fẹ́ gbá wa àbí. Ah, mọ̀mọ́ já bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi yìí mo pẹ́ ní èkó ọ̀sẹ̀ kan mo lò mẹ́ èmi lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ báàgì ẹ wo kí ni báàgì alámọ̀ mẹ́nulé bẹ́ẹ̀ lèmi rẹ̀ ń kówó sí ẹ bá wa kó owó báyìí ojúkòrò èkó ojúkòrò ojú. bẹ́ẹ̀ bá sì lo owó oṣù kan yín jálẹ̀ àwọn èèyàn eh. owó owó èkó mi yá yín ah. àwọn ìgbówó lọ báńkì. ẹ kówó wá yín ni. ifá afojúlówó lada. so cash lẹ fẹ́ àbí ẹ tó bá ti di àárọ̀ ọ̀la a máa kó cash yẹn wá síbí wa cash tẹ fẹ́ yẹn a máa kó wá. sẹ́rí lẹ́yìn àgbélówó tó pọ̀ wọ́n ń five pé ẹni lóṣù gbogbo tẹ bá bẹ̀rẹ̀ sọ wáṣọ lọ́jọ́ kan àwọn èsì ìgbà agreement ẹ balẹ̀ ẹ ń gbọ́n jù ọkọ mi ò gbèdé fún wọn. no no no a máa ṣe tó bá jẹ káàsì lẹ fẹ káàsì náà a máa fún wa fún. nfa àfojúrówó la dá kẹsì wa máa gbọ́ òfin tó tẹ̀lé owó tẹ́ kò lẹ àwọn ìgbà agreement àìgbà commission àìgbà èèwọ̀ ni àìsí ìgbà àjọwọ́ oṣù mẹ́fà lọ eh, eh bá a ṣe rí yín ní ìsìn òní láńlẹ́dì èmi ní tẹ́nà èmi ní eh, èmi ní káàtìkà. tó bá di owó méjì ọkọ̀ ṣáájú. àárọ̀ la àmàkó. àárọ̀ la àmàkó yẹn. ọ̀ka ẹ̀kọ́ bá ṣùwádìí ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ẹ lè mọ́ bá àmọ́ ìfẹ́ mi ìní bí kankan náà ti mọ́ ẹ bá kọ̀ wá. ẹ má pàpà jì máa bá ẹ ṣe kọ́ sà. ẹ ṣe kọ́ ẹ rọra bẹ́ẹ̀ la àárọ̀ la wà dé. o ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bàbá kówó dénú tó máa ṣàlàyé. ẹ ṣeun. ẹ ò rí pé iṣẹ́ ìpè èmi wà rò kankan irú mọ́ṣáláṣí iṣẹ́ àríjà kan ní ọwọ náà àpá mi tàbí tọ sàfù láì fún bá mi. Ah, àbí tá a ṣe iná tàfù láì lọ bá wọn. sàfù láì bá mi ni mo lọ bẹ àmọ́ lọ bẹ o bá mi ìfọ̀rọ̀ mọ́tíráṣí lè. ìdè mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé ìgbìyànjú. sórí ọmọbìnrin sáré mọ ọmọ tó tó jogún tó tó fẹ́ jẹ bíríkì mọ́lé yẹn kò sí àrà tí ò fẹ́ dáa tán lòun àti wáńdé ló bá kò sí ló bá ní wáńdé gbé epo kaná ó lé epo yẹn ti gbá ó ti gbálé kan ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú wáńdé ló bá fún wáńdé láńdé náà wáńdé náà bá gbà lọ́wọ́ ẹ̀ pátá tó máa dáhùn ló bá ní wáńdé o òun á jẹ́wọ́ fún ẹ pé òun jogún ilé yìí ni òun á jẹ́wọ́ fún ẹ pé òun onílé lu òun lòun ṣáde láńlẹ́dẹ̀ nínú lówó tó ti lò ó máa kúrò nílé wáńdé náà bá ní tó wọ́n fẹ́ kúrò kóun kúrò béèrè béèrè ó wà lọ kó wá fún wáńdé irọ́ ni. irọ́ kọ́ o. ṣé ó wá kó fún. Ah, ó fò fún olè wa ni o. irọ́ ni o. ó le bẹ́ẹ̀ ni. Ah. Hmm. sálímù. mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé yìí tó tọ́ mi o. ṣé pé sálímù lè lówó nínú ilé bẹ́sẹ̀ mọ̀ tó ń náwó bí ọlé bí ọmọ lónìí o. Ah. sálímù dára o. àbí káwa náà ká dá nǹkan kan bí ọgbọ́n ni. n wò pé mm, irú bí owó oṣù mélòó láti lò nù owó ilé ìtasan gbẹ̀yìn. ó ṣe ọkọ mi mẹ́ta la lò nù méjìlá owó ọdún kan la sọ alóṣù mẹ́ta. ó sì kó oṣù mẹ́sàn-án lọ́wọ́ rẹ̀ táwa náà bá wá dàbí ọgbọ́n tábà ti gbẹnu fẹ́ bàjá ṣé àmọ̀ bóyá tábà bàjá bóyá ó lè gbé owó tiwa náà dá padà. wàláì àdá padà wàláì kò tó bá àdá padà níbo dá ti wáńdé padà ó mọ ọkọ tó ṣẹlẹ̀ tábà ti wá a wá máa nà ọlọ́run máa ṣe ibi tá a máa gbé ọlọ́run ní wo ọmọ wèrè. Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ sórí ìgbà tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ti sọ yẹn Salimatu Salimatu Salimatu ni mo ti mọ̀ pé nǹkan kan gbénu ẹ̀ tó fẹ́ sọ mo mọ̀ pé nǹkan kan gbénu ẹ̀ tó fẹ́ sọ wọ́n bá wọn dé jà wọ́n fún wọn dé lógo wọ́n dé fún wọn lówó padà mo wá tì ọ́ síwájú bí ẹni tí tó tì ọ́ tó rọ ọkọ̀ dànù mo tì ọ́ síwájú ni mo fẹ́ gbọ́ tẹnu rẹ ni ìwọ wá ní pé ká gbélé lẹ̀ ká bá láńlẹ̀ dìjà kó fún wa lówó wa tó bá fún wa ní sẹ́yìn wa sábẹ́ mọ̀ sùn sínú gọ́tà ni àbá mọ̀ sùn ojú títì ni. a máa sún bí táyọ̀ lọ́wọ́ ní gbogbo wèrè mo ti sọ. ò ní ọpọlọ mo regret pé mo fi mo regret pé mo fi ọ kí n ti mọ̀ fi ọ kí n fẹ́ kí n fẹ́ lé mi ni gbogbo nǹkan ní bàtà fi bẹ́ta rẹ̀ gbogbo nǹkan ní bàtà fi bẹ́ta rẹ̀ kí lọ́wọ́ sọ òmìnira rí bẹ́ẹ̀ nìsẹ̀ o tó mọ lé mọ́lẹ́jì ò mọ kankan ṣe rárá àdá òsì wọ́n tún máa ti sọ́sọ́sọ́ káàkiri àdúgbò ọ̀rọ̀ ti yé mi owó ní pa ọ lọ ó jẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn bí ojú olò sí un tí màá sọ̀rọ̀ fún kí n tètè sá fún ọ kò sí tó lè ṣe fún mi ó lè bọ́ sọ gbogbo àwọn aṣọ mi kó kó kó lọ tà ní sábà gbogbo àwọn mọ́là kó fi kó fi raṣọ ẹlẹ́gbẹ́ àbí kó mú sí àtọ́jọ́ kò le àbí kó gbé bẹ́ẹ̀ nìyí kó gbé lọ́kọ́ kó kó lọ ta gbogbo rẹ̀ rárá rà dá o sí. ọ̀rọ̀ ìwọ gbọ́dọ̀ yé mi lórí ọ̀rọ̀ sálẹ̀ mi. ọ̀rẹ́ yìí ni ń bá ìwà tọ́ ọ̀rẹ́ yìí ni ó ń bá ìwà ìgbàgbọ́ ọ̀rọ̀ sáré mọ́. àgbè mi o ọlọ́run má gbàgbé mi má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi ohun rere ṣèkẹ́ mi o. bàbá o. má gbàgbé mi o ọlọ́run má gbàgbé mi o. Ah! bàbá ìdàlí o oríṣiríṣi lè ẹ lọ jáde ẹ kú ọ̀rẹ́ èèyàn ságbàlagbà ló kú sá ságbàlagbà ni. Ah, àmọ́ ni ró kú ọ̀fọ̀ ẹni fún kò kú. ìwá ni ah, ah, bàtà gbogbo tó lè rà. ẹ yàtọ̀ <laughs> mo ti fẹ́ òfin mọ́lẹ̀ ẹ ṣàforíjì fún mi àwọn ọmọ mi wọ́n dé àwọn ọmọ akiri láti jẹ ta. <laughs> ìyún lẹsẹ̀ wà kó tẹ̀lé ẹ̀rìn ìyún lẹsẹ̀ kó tẹ̀lé ẹ̀rìn ìwọ́n lẹ́nu ayẹyẹ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tára ọmọ yìí.

wọn sì ní ìgbà lọ́wọ́ yín wọn sì ní ìgbà lọ́wọ́ yín kò tó yín dì ẹ dákun èmi ò fún yín ní àmọ̀ràn kan bí ló bá ṣe gbé ni a máa gbé lálà kọ́mítà lè pera yín kẹ́ ẹ̀. káfí kàtà ni káfí kàtà káfọ wẹ́ẹ̀ sí orí. ẹ bá rí kalẹ̀ kan sí i ẹ lọ sọ́ọ̀nù èyí àwọn àrùn kéèké àìsàn lọ fàbí sọ́ọ̀fọ̀ fàbí kílẹ̀ tí mò ń pè kẹ́ ẹ lọ rèé rà kẹ́ ẹ kó kẹ́ ẹ kó lábúlé yín kẹ́ ẹ lọ fi kan yàrá kan gbogbo àwọn àlejò orí igbó àlejò sọnù àlejò òfò tẹ fẹ́ gbà kẹrọ rẹ mọ gbà bẹ. ẹ mọ bínú wọn ò tiẹ̀ ní pẹ́ lọ. àwọn jẹ̀bi àwọn jẹ̀bi tó fẹ́ lọ tí wọn lè kúndùn bẹ́ẹ̀ fún wa kọ́ ọmọ ìgbóyà yìí ẹ jẹ́ sọ fún yín mo fún yín ní eléyìí tí n bá lọ tí mo bọ̀ àlejò àlejò sọnù tí mo sì tún padà wá tí mo bọ́ bàtò fún ilé nànà lé yín ìtọ́rọ́ sí yàrá yìí yín ìsun yàrá ìmọ̀ yín lórí ni ẹ̀yin àgbò òsì ó fún lọ́lùbí tẹjọ yìí. Ah, ò bá ṣe é gbé àkọjá sí lálà hmm. bájú ò bá sì gbin èèyàn máa padà sílé òwe ilé tó lọ nílé nígbà tí o ṣe pé kó o sọ family house níbẹ̀ iye ilé tó lọ ni iye ilé tó lọ ni gbọ́dọ̀ kọjá sílẹ̀ báyìí tó gẹ́ bá dóore ní mọ́ mọ́ ni ẹ̀rọ mọ́ ẹ̀rọ mọ́ bá a ṣe wọ́n wúlò pé. àgbàgbé mi owó ṣèkẹ́. òǹkàbọ̀lù òǹkàbọ̀lù òǹkàbọ̀lù ebi ló kọ́ ẹsẹ̀ bíi mr litaya ẹ̀. bá a ṣe máa ń múra lọ sí club rẹ̀ is a simple dress into a club. tó ti yẹn mẹ́ẹ̀. so kọ́ọ̀bù lẹ ti mọ̀ báyìí kọ́ọ̀bù lẹ ti mọ̀ lẹ́nu ẹgbẹ́ díje ìwálé. àṣàwọn ilé. bẹ́ẹ̀ jẹ́ gbogbo ẹ̀rù gbòòsùn. they are my friends baba ọ̀rẹ́ mi làwọn ilé yìí. ilé àwọn ilé ìfẹ́ yàrá ìgbẹ́ bọ́ lọ́wọ́ àwọn tí ẹ mú ẹ yìí. gentle ọmọ gidi lẹ ni wọn dẹ́kun ẹ̀yìn mo ti gbọ́ very good boy. sọ̀rọ̀ pé bó ṣe wà sọ̀rọ̀ pé o ti rúfin o ti rúfin o o tù o sì tún dáhùn kọ̀bùlì. bàbá hm? mo mọ̀ pé mo ti rúfin. o ti dáhùn kọ̀bùlì. honestly but kọ́kọ́ ni mo mọ bí mo ṣe máa tún ara mi ṣe lọ́dọ̀ yín. Ah! àṣírí tí ó bò. ẹ wo ẹ promise mi pẹ̀lú sọ fún landlady two bottles tó tutù of lagabia máa kó lè yín lọ́wọ́ lálẹ́ yìí méjì. ó fún mi ní ọ̀dẹ́kùn méjì. Tutu, bá gbọ́ ní ìsìn i will go inside there and bring it. èrí sórí wúkọ tó sórí rẹ. but but but one thing ẹ ṣáà make sure. irọ́ o chief mrs kò lè gbọ́ gangan ah etí o tó bá ti dín kò lè rí ta mọ́. o bá ti dàrọ̀ la very early yàgò lọ lọ méjèèjì tó tutù ah, wà fún mi. bọ́ọ̀bá bẹ́ẹ̀ kan fábílì yìí wà lọ́kọ́ wọn bọ́ọ̀bá tó ní àwọn èèyàn lé àná yín lọ́kọ́ wa wọ́n wá gbé pálọ̀ mi ah, ah, ẹ gbọ́ ọmọkùnrin ó ṣèyàn ẹ pẹ̀lẹ́ ọmọlúwàbí lẹ́yìn náà irọ́ ẹ gbọ́dọ̀ fi ara yín hàn mí ó lè di lọ́la ní ìsìnkọ́ ọlọ́pàá òde kí wọ́n mọ béèrè rìsíìtì yín níbo ni mo wá rìsíìtì lọ ṣé wọn mọ síbítù tí wọn bí yín sí ni bẹ́ẹ̀ ṣe wà bóyá wọn àdọ́pìtì yín ni ṣé mo mọ̀ èmi èmi bá ní rìsíìtì ní ìsìn kí ni mo mọ̀ ní best custom duty wọ́n máa gbárù ẹ̀ ń pàkọ́ pé kémi ọmọ ọ̀nà jẹ́rìí ní nílé ẹjọ́ ẹjẹ mọ̀ yín ta ni ọ́ kí ló kọ ẹ. ṣé ẹ fẹ́ ṣe introduction ẹ fẹ́ àríkìlòkò gbogbo ọmọ olè tí láwọn ọdún sọlọ bàbá mi tẹ bẹ̀rẹ̀ rìsíìtì yìí tẹ lọ bẹ̀rẹ̀ custom duty eléyìí kílẹ̀ fẹ́ kí n tẹ́ndà. orúkọ mi ni Dámiláre ọmọ Akínsànyà. Dámiláre Akínsànyà eh, eh. àbí bmc. Eh, dẹ́ko tó bí mo ṣe ń wojú rẹ̀ ṣé iye òbá níwọ̀n náà tọrọ jẹ gánà tí ẹ máa so bàtà. ṣé mo lè máa lọ. ṣé wọ ọ jẹ mú kọ rẹ. Ah. Ah, ẹ máa ń rojọ́ gan. ẹ mọ̀ mọ́ bíbíwánu àdìsámọ́ ìyàn á òdì téréré tèrè téréré òdì tèrè ìwánu ní ọmọba ẹ̀wọ̀ nkẹrẹ mẹ́rin ààrẹ rí èyí sì kọjá òrí bí ọ̀pá fúlàní èyí jẹ́ ìdájọ́ ọ̀pá fúlàní kò wá sí àgbà kankan bí àtọ́ ní júlà àti júlà yìí. ètò wúlò. gbígbà báyẹn ni o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. ìrora tẹ́lẹ̀ torí ó lójú. ó ní wájú ọ̀hún àá mo tún béèdè ìjọmọ mi alihaji ya ah, ìgbé àdé sẹ́ríkì báwo ni ọmọ òun igi kílájú kílájú etí ò rí mi ni. ẹ kí ló dé kí ló dé ṣé bá ti sọ pé kébì àti kábọ̀jọ ṣe mọ́ mo ní ọmọ ìjà àjọ sọ̀rọ̀ mọ́ èèyàn mi lódì kí yàn yín lódì ká má pàdé bó tán ọjà kú ní bá a ṣe jọ wáyé. ẹ ẹ dúró ní sẹ́kì ìsìnkú ọ̀rọ̀ ọjọ́ òní. ọ̀rọ̀ ọjọ́ òní kọ̀ wọ́n ní láìkì yín mọ́ ẹ má láìkì mi mọ́ ká má jọ̀sẹ̀ mọ́. mi mọ̀ mọ̀ yín rí mi kàtọ́ yẹn. ẹbí mi àti ọba ti ìjánu lè kí sèmi rẹ ọmọ ìyá lè mi rẹ ọmọ bàbá máa ba ni ọmọ ìyá. ẹ má gbèsè ọsẹ àwọn ẹ má gbèsè ẹgbẹ ara wọn ẹbí àti yín ọmọ ìyá báwo mọ mọ yá yín mọ mọ gbọ́n pa yá yín rí wọ́n ní yá yín tọ́ka pé yá yín pé yá yín yá ìdìde pé táwọn ládìkúta lọ́yọ̀ọ́ ọmọ ọmọ bẹ yanni yìí ló bẹ mi o ẹjọ sọmọ ìyá kankan náà gbàgbé rere. ẹ dákun ṣe iye yọlọ́kà tó ń sọ yìí sọmọ fẹ ni ṣe bọ́ yọlọ́dọ̀ tó ń bẹ. mi ò mọ mi tẹ́ ti bí ẹ̀ ọba àjọmọ Kwara kí n tèmi pẹ̀lú yìí. Ah, ah, ẹ ẹ sọ bí alẹ́ bẹ̀ kẹ́rin. sálálá alẹ́ wa sálá. sọ wa tán sọ tán àṣọ inú ìwò pọ́ mọ̀ mọ́. àlọ́ nítorí pé mi bínú wọ́n ní yorùbá àdàbí kí mọ́lẹ̀ kí mọ́lẹ̀ kí mọ́lẹ̀ ṣe sálálá alẹ́ wa sálám. kí ló ṣẹlẹ̀. sotí àìpọ́ mọ̀ yálẹ̀ mi rẹ̀ nú ẹ̀sìn nìsín. wo jùlẹ̀ sotí yẹ ọ eh, jùlẹ̀ jájọ mọ̀ ṣe ìsorí jọ̀ tá a ti gbà tá a ti fà bára lọ etí ò yọ lèmi fi yọ ó ti tọ́nu tèmi ni. kò tọ́nu tèmi o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nú tèmi ni mo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nú mi ni inú mi le gan inú mi le gidi gan ni o mo gbàgbé o mo fẹ́ gba yín jà gan ni o fẹ́ bá mi pa wèrè gangan ni o. o <laughs> ti yé mi sórí o ò ní bínú ni mọ́ bínú so pa gúrùfù àti onípaanu ọ̀rẹ́ wọn jọ ṣe kí ló wá fẹ́ bàjá láàrin mọ́dákì àti fẹ́. kí n tẹ̀mí pẹ̀lú èyí o. ọmọ òdua ni mi rẹ a lè jà <laughs> a lè jà mọ́ bínú jẹ́ ọ̀tán bẹ̀ ẹ́ nígbà tí a bá wà jọ wà nílé tó lè gbóúnjẹ kalẹ̀ kí n jẹ́ débi tó lè gbómi kalẹ̀ kó o mú ọmọ pé ọ̀tá mi ó lè ràn lórí àwọn ọmọ yàjọ mọ̀ ṣe kájọ mọ̀ ṣe wọlé wọ̀de. kí ni àti ọjọ́ máa ṣe relationship. àwọn fẹ́ràn rẹ. kájọ wà relationship. bẹ́ẹ̀ni relationship. I love you. pẹ̀lú yín. I you too. I hate you. with thousand. ayé tu àlọ́. mo yẹ ti mo yẹ ti yé gidi gan ni. Ah, ah. Ah, relationship èmi àti yín relationship. pẹ̀lú ìkó tẹ́ ẹ ti ṣe ẹ bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà rí kẹrin ẹ bá mi kọ́ mi lọ́mí àtẹ̀jẹ̀ àbí mo ti gbọ́. ebi mo ti bì ọ́ já gbà pé mi ti tán lò já mú tuntun mi àpòṣù wàhálì sí àwọn àfàdé kan bẹ̀tẹ̀ mi ọmọ sí fún ọ́nú ilé tàbá ti kọ́kọ́ dúró àìwọ́ lọ́kọ̀ọ́kọ́ mọ́ tọ́lẹ́ẹ̀tì yìí ni gbogbo tẹ́lẹ̀tì wọn gbọ́ àwọn tọ́lẹ́ẹ̀tì ṣáájú rẹ̀ gbogbo àwọn ìlérí èmi ò ṣe fún ọ láàrin ara wa ni wọn lọmọ ìyá àtẹmí nínú ilé yìí wọ́n bínú o ti tán náà lóṣù gbọ́. nígbà tó yẹ pé ilẹ̀ bẹ̀ mí hùn gbàtà ìsẹ̀ sáà sọ pé ilẹ̀ sáà sọ pé kí n má bínú nìsín. ẹ àgbàní bẹ̀ ni ẹ ti bẹ̀ mí nù. àgbàní mọ bẹ́ẹ̀ yàn bọ́mọ eke bá. nígbà tẹ ti bẹ̀ mí hùn ọkàn mi ti inú mi ti yọba o. bọ́mọ eke bá ń sèse ọmọ eke bá gbé òṣèṣe àgbà èmi wù àgbà nu gẹ́gẹ́ bí ẹni tí ń darí ilé tó nílé gẹ̀lẹ́ wọ́n bínú ọ̀ká. gbàtà gbàtà ti bẹ̀ mí ọkàn mi wá wálẹ̀ báyìí ṣe o ti tán rẹ báyìí. kí ló tó wá kù. kò sí ìyọnu mọ́. lọ́wọ́ sanu. wá wá nígbà tí ìjà ti tán láàrin wa gbọ́dọ̀ jọmọ́ ọmọ ìrìn àjò ara wa. Ah, eh. ìrìn àjò tèmi àti eh. kí tó ló tó fẹ́ fàtó nírìn àjò ẹ eh. ti gbẹ̀mí a ti yanjú ìjà ó ti tó ti tán síbẹ̀ náà ni èmi náà máa kíra wa náà ni. ẹ ti bọ̀fẹ̀ kan mọ̀ ni pé ṣé kò sí tọ̀ lọ́bi iṣẹ́. ẹ mo mo wà ní lífù. Ah, ìjọba mọ̀ sí dáadáa o tí wọ́n bọ̀ fi lífù rẹ sunday wa hmm. kí n wá lè bá a gbà pé ó ti tán nù rẹ pátápátá mo fẹ́ kémi rẹ ọjọ́ dé ọ̀dọ̀ àlímọ̀gbẹ́ ká lọ dànkáyà mi ò lówó tí mo lè san o uh-uh. má fọkàn sí pé bóyá ìjà tẹ́mi àti ìjọ ìjà tẹ́mi ẹ̀mí pé bóyá màá lọ sanwó ọtí kan ìlówó kankan o. Uh-uh. ṣé ọ̀ wá rí ọ̀tàn ni ẹ̀dá kò sẹ́yìn òrí ọ̀tàn ó nírun tó nínú òun ọ̀dà bóòlùdé rẹ̀ ṣe rí ẹ̀hún ọmọ ẹni tó yẹ pé tó bá dìsẹ́mbà kan máa sálẹ̀ jọ máa sọ̀rọ̀ jọ ni bí àtú okùn gbaná ìyàwó ẹni kankan wọn ẹ kò sí yọnu. ẹ sanwó lọ́hùn. lágbára Ọlọ́run gbogbo tó bá fẹ́ mu kódà bó bá fẹ́ jẹja agbára Ọlọ́run ká. kì í o pé kí ó le tán ó sì ti tánú mi nánu ó ti lọ. Eh, eh, eh, síbẹ̀ náà ṣé gbogbo yẹn ló yẹ kó gbọ́ pé mo bẹ̀ ọ́ ẹ bá jọ sọ àsọyépọ̀ láàrin ara wa ni. tẹ́lẹ̀ ó yẹ káwọn yẹn wà ń bẹ́ẹ̀ kẹ́ fi bẹ̀ mí nì sẹ́ẹ̀ jẹ̀bi mi ni ẹ jẹ̀bi mi sẹ́ẹ̀ ah. lè bẹ̀ mí àbí sẹ́ẹ̀ ah, kí kókó kókó ti bẹ̀ sí fún ra wa látàgárà dòdò wọn. o ti tán náà nù. sẹ́ẹ̀ gbà pé ẹ̀jẹ̀ mi ni. ẹ̀sàgbà gbà pa parí ẹ̀ bẹ́ẹ̀ mi bá gbé ọlọ́ni ẹ̀ṣọ́ ìbábá náà sì ti ń bọ̀ wọ́n náà tó lè gbé mi náà jáde táwọn tó lọ mọ̀ kàn sí wọn náà lọ́rùn. lọ́dọ̀ àbí mọ̀ gbé bọ́dì sádùgbò mi. ẹ nípa sẹ́kẹ́ni. Hmm. Eh, eh, eh. amọ̀kẹ́. Ah, igi amọ̀kẹ́. àní ọmọ dàgbére ọmọ dàgbére ah, ọmọ pé bó ṣe ń lọ ní ìsàdẹ́gbẹ́ táǹkì lọ ni ó lè wọlé ní ìsìnkú ti wọ kọ́ ọmọ gbábọ́ pàbọ́ bá dé sì pé mi mú ọ jáde. ẹ̀yà tá à ń lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. sí bẹ́ẹ̀ àmọ́ wọ́n rọ sábẹ́ ẹ̀lẹ̀ hmm. kò ah. ó o. Eh, bí ah, eh. mi o ọlọ́run má mi. kò dé jókòó tẹ́tẹ́ rẹ̀ òun wò tó bá sọ fún mi pé màá padà wá sílùú yìí màá wá bá ẹ báyìí tí wàá máa tẹ́wọ́ pẹ́ tí wàá máa tẹ́wọ́ pẹ́ wípé òòrùn oyún mi débi pé ó máa lè bímọ ṣòro pé ní ọkọ máa fi ara ẹ lẹ́ni kò sí nítorí ẹ pé tó ń fi ara ilé báyìí o ṣé o mọ̀ wípé ọmọ ṣe kókó ṣe pàtàkì ọ̀rọ̀ mo máa ń ṣe nǹkan tó máa mú yọ̀bọ̀ kẹ̀ ìwọ àtọ́kọ ẹ ẹ wá ṣe sí àsíá àbí ọ̀dẹ ah. ẹ jáde sọ̀rọ̀ ara yín kẹ́ mo bẹ́ ṣe máa bímọ láyé. síta dúró dúró dúró ò ń sọ fún mi sì wípé oyún ò dùn sí ẹ lára rí. síta síta kí ló dé sọ̀rọ̀ báyìí yé e kò ẹ mọ̀ mọ̀ gbẹ̀sẹ̀ àló wà abnormal. ẹ mọ gbèsè. ó wà abnormal má ní kí bá gbèsè ó wà abnormal. sẹ́rí sórí irú ọkọ ẹ̀yẹn bó ṣe wà yẹn ó yẹ kí sẹ́ẹ̀ ti gùn kó ti bọ́ sí gbòòrò kó ti ké gbàǹdarè síta wípé ayé ẹ̀gbọ́n owó owó lọ́mọ láyè wọ́n ti fọ̀nà ọ̀hún bó ṣe ń lọ́mọ láyè. síta ọlọ́run ò àforíjì fún yẹn fún tẹ̀mí o sẹ́ẹ̀rí sùn tí bó ṣe wà ń àjàlá tèmi àjàlá mi àjàlá àkọ́ ọmọ ló sùn ẹ̀sìn ṣe àjàlá ọkọ ọmọ ló kun ẹ̀sìn ṣẹ́ni bó ṣe wà wọn. o ti kírun kírun kírun kírun gbogbo awo rẹ̀ báyìí o ti fẹ́ẹ́ sí mọ́lẹ̀ ìhàn ṣe wàhálà o tó bá di òru àjàlá èsùn lọ́sàn-án àdálẹ́ èso iṣẹ́ pọ́nkẹ́pọ́nkẹ́ yìí ni yóò mọ̀ pọ́nkẹ́ ni bí ṣe pọ́nkẹ́ lèmi náà ń pakú mọ̀ bí ṣe pọ́nkẹ́ lèmi náà ń pakú mọ̀ àmọ́ kí la ti ṣe. ayin gbogbo orin tá a ṣe ti gbogbo wàhálà wa náà àwọn dókítà ń ṣe diseases olórí ah, orí mi àjálù ikọ ah, ah, àti lálejò ọkàn ya ẹkú àlọ́wọ̀ ẹkú rìn sọ́kọ̀ rè ẹkú rìn ẹkú àlọ́wọ̀. ọ̀gá eh. o eh. mo débi báyìí ìyàwó ẹ̀ kẹjọ tó rò fún mi. a máa gbọ́rọ̀ yẹn o eh, lórí rédíò what is going on between both of you. Ah. What is exactly the problem? At this age, it is not funny. Eh, eh, What is going on? sẹ́rí kódà láàrin gbogbo tẹ́nàntì wa wọ́n máa fi fẹ́ wa tọ̀rọ̀ rẹ̀ èmi àti ẹ̀ ìgbà mi ta bá lọ báyìí adéńdélé ọ̀nà òkìtì láàṣẹ tá lọ tá bọ̀ <laughs> you guys are having a serious problem. ọmọ náà yà á náà kú kí ló ṣe é náà at this stage at this stage of your life ẹ ti marry ẹ lọ́mọláyé inú yín dẹ̀ ń dùn ẹ sì jókòó tẹ̀tẹ̀rẹ̀ ayé ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́nà ayé ń sún nílẹ̀ ẹ̀. ẹ wo èmi náà Hey, kí ìsùn ló jẹ́ máa sùn ẹbí bí n bá ń sún báyìí bó ṣe dùn lọ́mọ òun gán tún mọ́ pé díẹ̀ díẹ̀ ọkọ mi àlàdé ibi tí yóò fi sí rèé o mọ fi sí bẹ́ẹ̀ òun gán tún mọ́ sọ bẹ́ẹ̀ tún mọ́ sọ bẹ́ẹ̀ fún mi. ní èso ọ̀rọ̀ fisifisi ni mò ń sọ ibi tá a fi bímọ náà nù mo ń gbìyànjú mo ń gbìyànjú ẹ wà bẹ́ẹ̀ tí wọ́n yẹ mo lè kúnlẹ̀ lẹ́ẹ̀márùn kílò tó mọ́ ń gbà mí títí pé tí bá tún lọ kílò tán báyìí tí bá tún lọ báyìí ètò ẹ̀wọ́ ń ká ètò bẹ̀rẹ̀ ni. nígbà tẹ wá fisi fisi fisi tí yóò dúró ńkọ́ kí ni kọ́tẹ́ tún ṣe. ẹyin bíi tẹyún. ẹ wo ẹ má jẹ́ ń parọ́ fún yín sẹ́ẹ̀rí àjàlá tẹ̀ ń wí bó bá ilé dé ọ̀dọ̀ sínakún ní orí omi mu ní òkè sòkòrì tó lọ rè gba gbogbo ẹ̀ tó mu pẹ́ lórí ẹ̀ tó mu break master tó mu western assessing tó fà á tán o ti jáde ẹsẹ̀ yẹn ti fẹ́ bóbó sí wa ẹ̀ tí ó bá padà sílé tẹkùntẹkùn báyìí yóò kàn bá mi bẹ̀ èmi ní òdùrò tán báyìí. olóòtú agẹ́gùn èmi náà wàá kó erébò. ẹ jọ ríra yín fẹ́ra yín ó ṣí lẹ́ ń ṣe ó ṣí òun lẹ́ ń ṣe ebi òní jókòó tẹ́tẹ́rẹ́ ò sì be ṣe jókòó tẹ́tẹ́rẹ́ o máa make sure wípé gbogbo ìrìn tí mo máa rìn tí wàá fi fi inú ṣoyún tí wàá fẹ́ yìí gbọmọpọ̀ tá a máa gbé ọkọ ọmọ nínú ilé yìí tó wọn máa ṣe ní káàkiri gbogbo òrìn yẹn ni máa rìn kò ṣe nonsense tẹ́ ẹ̀ ń ṣe fi si ẹ̀ ń fà yọ ẹ̀ ń mu pọkiri yọ ẹ̀ ń mu gbogbo nonsense tẹ́lẹ̀ mu yẹn gbogbo ẹ̀ la máa yí sọ ni bí kẹ́ ẹ wake up kẹ́ ẹ wo future yìí kẹ́ ẹ olúgbèsè ayẹyẹ ṣe dáa kẹ́ ẹ ìrìn lọ ṣe máa lọ́wọ́ láyé. kò ní pẹ́ mọ́ torí mi náà ti ń sáré rìn kódà mo ṣe ìgbà tó tún lọ ṣe testing lọ́dọ̀ doctor wọn ní kò ní pẹ́ lówó kẹ̀sì mọ́ wo ń bi ti àdúrà ìgbà míì báyìí ti máa fẹ́ kú ní làárọ̀ yín ti kí àṣùbà yín ka ìlà yín kà lásàrì yín kì í mú ibi tí yín kì gbogbo ẹ̀dá lẹ́nu papọ̀ ẹ̀yàn ọlọ́wọ́ kan mọ̀ náà mú ni ojú ti ṣàdúrà náà bẹ́ẹ̀. wowowowo èmi ṣáà ti pé ìdúró sí ìbẹ̀rù òsìfẹ́ tó gbódó mi mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ máa sí ní bẹ́ẹ̀ gbogbo contract mi ni màá wò kọ́ta máa ṣe sọ́rọ̀ ìjọ́ tó tẹ̀lé. má gbàgbé mi owó ṣèké. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o. bàbá mi ò sì mọ wo mi bí mo ṣe gírágà o ọlọ́run ò sì mọ wo mi bí mo ṣe ń gbìyànjú. ẹ pẹ̀lẹ́ dádì ó sì pàṣẹ fún gbogbo ènìyàn kan ṣàánú mi. ẹ kú dédé àsìkò yìí. Ah, dáadáa ó sì pàṣẹ gbogbo ènìyàn kan ṣàánú mi pàṣẹ. ẹ lẹ́ẹ̀kú. ẹ lẹ́ẹ̀kú. mo ń kí yín látàrí ẹ̀dẹ̀ ń fi mí kọrin. mo wọnú ẹ̀mí ni tí máa tún wọnú ẹ̀mí báwọn gbogbo etí mi máa ń ṣe ní igbọ́n kankan mọ́. ẹ eh, kò tẹ wá sí nǹkan ẹ lè ṣe irú wa gbọ́dọ̀ bínú torí àwa là ń wá nǹkan lọ́dọ̀ yín gbogbo ní bá ṣe ní ó bà wá lára mu kó ti yé yín. Ah, eh. wáyé pẹpẹ tọrọ owó ni kò bá nǹkan lọ́wọ́ mi bẹ́ẹ̀ sẹ ń wo mi wà láì mi gé tí jẹ láàrẹ Ọlọ́run. ẹ eh, n tó ṣe ni pé Ọlọ́run dá wa dáadáa jù rẹ lọ àwa kò lè padà tọrọ owó mọ́ tọlọ́run wa jẹ ká ah. room to lent àwa ní ká béèrè pé ṣé ẹ ẹ ẹ tí màá sì yín gbọ́ ẹlẹ́yìn kọjá lọ ẹ wá rí tán kọ wọn fẹ́ fi lé rẹ́ǹtì sí níwájú tàbí ẹ ṣé kílẹ̀ yín wá bẹ̀sẹ̀ yín fẹ́ gbalé. bẹ́ẹ̀ni. ilé lókè méje kò síbi bọ́mọdé ṣeré ẹ̀yin wọn bí yín re ẹ̀yin ni ẹ̀yin méjèèjì tẹ dúró yìí. ẹ àti madam. ẹ torí ẹ ọlọ́ọ̀ni olókè méje kò síbi bọ́mọdé ṣeré wọn ò bí yín re. <laughs> ilé lẹ́bídà lẹ́pẹ́ lẹ́bídà lẹ́bídà lálẹ́ gàràgà ah tẹ́ bá ń gbọ́ àmì ìdíbíà ìní ẹ̀dọ̀ ilé ìdíjẹ́bẹ̀ ilé ìnìní wọ́n ní ìlara nílé ìbèrè gbogbo ẹ̀ lè wó tán ọlọ́run tẹ́ bá sanwó ọdún kan ẹ̀ lè lóṣù méjì ṣé ẹ̀ lè gbé gbogbo wàhálà rẹ̀ ni ìyàwó yín ẹ̀yìn lè gbé gbogbo wàhálà rẹ̀ bọ́ọ̀bìnrin ṣe wà yín nísìn ṣé mọ̀ pé mo mọ̀ pé oyún rẹ̀ ò lè tí ì pè láti tó bí kò lè tí ì tásìkò dáàsì bíi ọdún tí ọba fẹ́ pípé máa sọ kọ́mọ́ gbà létí bí. bó ṣe wà ọdún ọmọ tó yẹ kó lo oṣù mẹ́sàn-án nínú kun ìyá tó dúró yìí kò lè lójú ojú méje tí òbí wálẹ̀ nígbà tí wàhálà bá pọ̀ ní ìwà lè sọ ò ní lè sọ ò tọ́mọ fi lè lóṣù mẹ́jọ kó tó wà nítorí ẹ pé sẹ́yìn gbọ́dọ̀ ẹ̀yin mò ń kọjú sí o tó bá yẹ ká búrò yìí òun lè rẹ́dí àti bá ń ṣe gbogbo wàhálà rẹ̀ bí wọ́n fẹ́ dà yín láàmú ẹ fẹ́ lọ rà kan ẹ fẹ́ ṣe gbá ẹ fẹ́ lọ ṣe àwo ẹ mọ̀ rí ránṣẹ́ lọ́ba tán oh, ọgbà ẹ̀ ní níṣòro. ọbọ̀n eh, oh, ọbọ̀n oh, kí ló ṣẹlẹ̀. kára pè ní ọbọ̀n ìwọ ni mò ń pè é èmi ìwọ ni mò ń pè é wọn eh. kí wọn ta ní sọọtì. ìsọọtì kan tẹ́lẹ̀ tó ń sọ̀tì náà lóde yẹn pàpẹ́ nǹkan lè pè ní ṣúgà eh. kò dé yín tó bá pẹ̀ lélejì dọ̀tí ọlọ́run ó rí pé ìgbà tá à ń bọ̀ mo fún ẹ ní respect. ẹ jọ̀ọ́ torí ọlọ́run máa ń nà fún òyìnbó ní sẹ́ńbí lójú yìí máa ń bá jẹ́jẹ́ sí sí sí sí. Ah! ẹgbẹ́ rẹ̀ kan tó lọ yìí kò tó bẹ̀ kó kórìí mi bí tó tó yìí. ọ̀fẹ́ bẹ́ẹ̀ jà ní torí pé mo sì ní ìdìkan ni tọ́kọ́tà àgbàlẹ̀ tọ́kọ́ gbórí tó ń ṣe òní lè ṣe sí mi náà ah! máa ti gbádùn olóòkadà nu ah! ilé ọlọ́lẹ̀ mẹ́lẹ̀ lẹ́nu. nípa ṣẹ̀ṣẹ̀ fẹ́ dalẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fi tí wọ́n fẹ́ tá tiẹ̀ tó fẹ́ pílọ́dà tiẹ̀. ẹgbẹ́ má bínú ẹ̀kan má bínú ẹ̀kan ohun tó ṣẹlẹ̀ ní wípé àfẹ́ gba ilé àwọn òpin kásẹ̀ ṣì bá yín sọ pé kẹ́ bá pe láńlọ́ọ̀dù ti ta kí a kájọ negotiate àmọ́ mo advice yín tàbá ti gbalẹ̀ inú ọwọ́ tẹ̀mí duwa yẹn ẹ má duwa mọ́ ah, torí tọ́lọ́. ẹ bèbí àbí kí lẹ sọ òṣèré bèbí làbúrò rẹ ń jẹ. mo má bínú sà ah, ah, ọkọ mi ní sùúrù kí lẹ rí tẹ fi ń pe ọkọ mi olówó orí mi gbogbo gbèsè ayé mi tẹ fi ń pe ní àbúrò mi. ọkọ ọkọ yín dà. olówó orí mi nìyẹn. èmi lọ́dọ̀ ń ṣe fún un mo sanwó orí rẹ̀ mi mo ṣe dáórì ọkọ yín rè mo mójú lọ́jà ni ọkọ tí yín nì. bẹ́ẹ̀ ni olówó orí mi. balance ojú mi. ṣé kó ọkọ yín ní ìsọmọ èmi ni ọkọ ti yíre èmi lọ́lọ́ ń ṣe fún olówó orí yíre ọmọ ìṣẹ̀ nǹkan ojú kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan. ọlọ́run mi ò fẹ́ lè níyà ìyàwó yíre ọkọ yíre ọlọ́run aṣàánú yín ta ọlọ́run máa yín gbé ọlọ́run ọkọ yín kò sí wàhálà ẹ̀sìn owó orí wọn wọ́n sì rówó san. kanṣẹ́lọ̀ ẹ mọ kanṣẹ́lọ̀ mi. sáà fa ẹjọ́ torí tọlọ́hún ẹ kàn bá wọlé ní rẹ́jẹ́ ẹ bá pè bóyá láńlọ́ọ̀dù ẹ bá tẹ̀yàn síta mi ní fẹ́ ń tọ́ náà pé ọ̀rọ̀ mi àti inú ìjẹ kan fẹ́ fún wa nílé ẹ jọ mo ń bẹ̀ yín ní ẹ jọ. má gbàgbé mi o ọlọ́run má gbàgbé mi má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi ohun rere ṣèkẹ́ mi. Ṣẹ̀kẹ́mi Fọlá Ṣẹ̀kẹ́mi ọmọ Ṣẹ̀kẹ́mi òrèrè Ṣẹ̀kẹ́mi o bàbá o. mo ní onílé wúrà ilé tó dára ni mo fẹ́ torí pé bọ́mọdé bá pẹ́ lóko àṣẹ ìkirè wálé jẹ́ kí n fi gbà mí láyé ṣòun rere jẹ́ káyé mi lóyin ládùn kó ládùn kalẹ̀ o àní onílé wúrà ilé tó dára ni mo fẹ́ bọ́mọdé bá pẹ́ lóko àṣẹ igi rè wálé jẹ́ kí n fi gbà mí láyé ṣohun rere tó yẹ mí jẹ́ káyé mi lóyin ládùn kó ládùn kalẹ̀ o gbàgbé mi o ọlọ́run má gbàgbé mi má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi ohun ṣèkẹ́ mi o bàbá o. má gbàgbé mi o ọlọ́run má gbàgbé mi o má gbàgbé mi owó ṣèkẹ́ mi ọlá ṣèkẹ́ mi ọmọ ṣèkẹ́ mi.